Ah, onílọ́jọ́ sinmi sunday mo lọ chọ́ọ̀chì sẹ́yìn lọ ṣẹ́ ẹ lọ ṣẹ́ ẹ lè fọ wòlíì yín sọ̀yà ṣẹ́ ẹ lè fọ chọ́ọ̀chì yín sọ̀yà èmi fọ bàbá ṣe bí ọba sọ̀yà mo fọ sídọ̀ christ garden church chọ́ọ̀chì mi ni mo fi sọ̀yà èmi mo jókòó ńgbà mo gbọ́rọ̀ tó le tán ah, mo ronú mo fọ́ lẹ́rán pé ọlọ́run wá ṣàánú mi àwọn èrò pọ̀ chọ́ọ̀chì wa fine ta ló ní ọ̀pọ̀kẹ̀ iná tàn ní yínrín yínrín yínrín yínrín ah ẹ mọ̀ pé chọ́ọ̀chì wa lẹ́ engineer chọ́ọ̀chì ó rí onílọ́jọ́ ayẹyẹ bàbá ṣe bí ọba ní wàásù ayẹyẹ ìsàlẹ̀ àpótí rẹ̀ wọ̀ hmm, wọ̀ jẹ́wọ́n ọlọ́tí ò mọ̀ jẹ́wọ́n mọ̀ sọ wọ́n lẹ́nu ẹ̀rí bí jọ́ọ̀jù wá ṣe mọ́ lọ lólólólólóló àbí ìjọba ọ̀run wọ́n sì níjọba ọ̀run fà jù báyìí lọ kọ́lọ́jà fìjọba ọ̀run sì rí jẹ́ kádélé sí mi kẹ́mi wo sì gùn ń nu kálukú jókòó bí bàbá ṣe ń pàṣẹ ọ̀rọ̀ là ń sàmì là sì ń gbọ́rọ̀ àkórí ọ̀rọ̀ wa tòní ni let my people go jáwọn èèyàn mi ó lọ bẹ́ẹ̀ ni bàbá ń pàṣẹ ọ̀rọ̀ pé ta ni oníjó lọ ta ni oníjó lọ ta ni oníjó lọ ta ni oníjó lọ iná run iná run ikú pa ṣùtù hmm, dádì dúró látòkè ah ìwọ lọ àlàyé ọlọ́dá bàbá ìdá <laughs> àbọ̀ ládàá mọ́mì nù ah mọ́mì try mọ́mì try <laughs> ìgbà bó gbé kámẹ́rà lọ́dọ̀ yorùbá jọ yorùbá jọ dé ah ọmọ yẹn tó dé yóò tó gbé mi social media mo ní mọ́mì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni aṣọ ayẹyẹ lẹ́wọ̀ ẹ ẹja àwọn èèyàn mọ̀ ẹja yóò rí ẹ bó <laughs> tó tẹ̀ wájú ara àwọ̀ ṣàwánu ìyá dandan náà ìyá yìí ò tiẹ̀ fẹ́ gbọ́mọ́ rárá <laughs> ìyá sọjà ní ojú ẹ̀ lé ẹ̀rí gèlè oríṣiríṣi ti ń ta wáyà onílọ́jọ́ ayẹyẹ ẹ̀ òǹkálùkù ń já wọn lọ́tẹ̀ ò mọ̀ pé nílọ́jọ́ àwọn ṣàwọṣọ ọlọ́pàá o àwọn ṣàwọṣọ ọlọ́pàá <laughs> ẹ wò á ah, ṣọ́ọ̀ṣì dùn lónìí ká mọ̀ parọ́ mo dọ́dọ̀ ìyàwó jẹ́nẹ́rà ìyàwó jẹ́nẹ́rà ni ẹ bùrọ̀jìdì tẹ́ ẹ bá dọ́dọ̀ mi mo ní irọ́ ni eléyìí ò dòrí social media jẹ́nẹ́rà ò lè ṣe nǹkan fún mi inú wọn ò tún dùn ni pé ìyàwó mi gbogbo ayé wò yìí <laughs> gèlè wọ́n lè pọ̀ ah mo dọ́dọ̀ ẹnjìníà àwọn pásítọ̀ rẹ̀ iná ń bẹnu wọn bí iná ṣe ń jò nu wọn níná ń jò lórí wọn ẹnjìníà Odùbánjọ nù pásítọ̀ lẹ́ni Mm. èmi náà kìlì má dùà bí bàbá ṣe ń sọ pé ó yá gbàdúrà gbàdúrà bẹ́ẹ̀ mú gbà gbà gbà ah, ilé ayé èèyàn gbọ́dọ̀ dájú lápá kan àwọn ọ̀tá ò fẹ́ jó lò wọn fẹ́ jẹ́ èèyàn lò ìwọ ló ní gbà àdúrà ní kọ́kọ́rọ́ àdúrà ní bẹ́ẹ̀ mò ń gbà mò ń rí mò ń rí ọlọ́run ṣe nítorí mi ò jábọ́ mò ń rí àwọn bíṣọ̀ẹ̀sì wàá fẹ́ fi àwọ̀dù dá dádì lọ́lá àwọn bíṣọ̀ẹ̀sì nu mm, dàrẹ́tọ̀ wọn ní mákẹ́tì ni o àwọn ọ̀gá àgbà ni wọ́n gbà wọ́ọ̀dù wá fún bàbá àti mọ̀mọ́ ẹ̀rí pásọ mọ́ mi ó fain ó tọ̀dọ̀ sùtù dádì dúró wọ́n fún ọ láwọ́dọ̀ páwọn oríṣẹ́ wọn takuntakun tí wọ́n ń ṣe hmm. Hmm, hmm, hmm, wọ́n láwọn oríṣẹ́ wọn tó ń ṣe iṣu olúwa bó ṣe ń jèrè ọkàn bọ́lọ́ ṣe ń lò wọ́n wọ́n láwọn rí wọ́n ní gbogbo ẹ̀ làwọn rí làwọn ń gbọ́ wọ́n nítorí ilé làwọn á fẹ́ fi àwọ́ọ̀dù ìdá wọn lọ́lá inú bàbá sídìí ẹ̀wọ̀n pé inú bàbá máa ń dùn sáárùn àwọn nǹkan bá bàbá ìwọ̀n ìkan fojú pààyàn rẹ̀ ah, no no no no no ìwọ̀n ìfojú pààyàn rẹ̀ ìwọ̀n ìbò ti wulẹ̀ kó kéré tó bó ti wulẹ̀ kó gànkà tó hàn ní fojú pa ọ̀rẹ́ àwọn bíṣẹ̀sì ni wọ́n á gbá orúfọ bàbá àwọn ẹni eléyìí. Ah! ìsì ti fẹ́ parí ń bí hmm, bàbá ti ń wúre fáwọn èèyàn wọn ti ẹ rí ah, wọn kálukú náà ló dúró ni ah, ah, àṣẹ tó jẹ́ pé tó bá bọ́ọ̀lù ọ̀lọ́ orí bẹ́ẹ̀ ẹ rí gbogbo èèyàn tán náà rò èmi gan mo ń sàmì àdúrà ni ẹ rí tán náà rò tó ń kálukú ń fọwọ́ kó àṣẹ àdúrà mọ́ra. Hmm, hmm.